Danieli, orí kẹwàá lé ọdún kẹta kérúsì ọba páṣíà lé a fi ọ̀rọ̀ kan hàn fún dáníẹ́lì orúkọ ẹni tí í jẹ́ belteshazzari òtítọ́ lé ọ̀rọ̀ náà àti làálàá náà tóbi ó sì mọ ọ̀rọ̀ náà ó sì mòye ọ̀rọ̀ náà lé ọjọ́ wọn ni lé èmi dáníẹ́lì fi káàánú ṣọ̀fọ̀ lé ọ̀sẹ̀ mẹ́ta gbáko èmi kò jẹ oúnjẹ tí ó dára bẹ́ẹ̀ ni kò sì sí ẹran tàbí ọtí wáìnì tí ó wá sí ẹnu mi bẹ́ẹ̀ lé èmi kò fi òróró kun ara mi rárá títí ọ̀sẹ̀ mẹ́ta náà fi pé nígbà tí ó di ọjọ́ kẹrìnlélógún oṣù kínní bí mo ti wà lé etí odò ńlá tí jẹ́ ìdèkéèlì nígbà náà ni mo gbé ojú mi sókè mo wò sì kíyèsí ọkùnrin kan tí ó wọ aṣọ àlà ẹ̀gbẹ́ ẹni tí a fi wúrà úfáàsì dáradára dìlí àmùrè ara rẹ̀ pẹ̀lú dàbí òkúta bẹ́rílì ojú rẹ̀ sì dàbí mọ̀nàmọ́ná ẹyinjú rẹ̀ dàbí iná fìtílà apá àti ẹsẹ̀ rẹ̀ lé àwọ̀ tí ó dàbí idẹ tí a wẹ̀ dán ohun ọ̀rọ̀ ẹnu rẹ̀ sì dàbí ohun ìjọ ènìyàn púpọ̀ èmi dáníẹ́lì nìkan ṣoṣo li ó sì rí ìran náà àwọn ọkùnrin tí ó sì wà pẹ̀lú mi kò rí ìran náà ṣùgbọ́n ìwárìrì ńlá dàbò wọ́n tó bẹ́ẹ̀ tí wọ́n fi sá lọ láti fi ara wọn pamọ́ nítorí náà èmi nìkan li ó kù tí mo sì rí ìran ńlá yìí kò sì kù agbára nínú mi ẹwà mi sì yí padà lára mi di ìbàjẹ́ èmi kò sì lágbára mọ́ síbẹ̀ mo gbọ́ ohùn ọ̀rọ̀ rẹ̀ nígbà tí mo sì gbọ́ ohùn ọ̀rọ̀ rẹ̀ nígbà náà ni mo dààmú mo sì wà ní ìdojúbolẹ̀ sáà kíyèsí ọwọ́ kan kàn mí tí ó gbé mi dìde lórí eékún mi àti lórí àtẹ́lẹwọ́ mi ó sì wí fún mi pé Dáníẹ́lì ìwọ ọkùnrin olùfẹ́ gidigidi kí ó yé ọ̀rọ̀ tí mò ń sọ fún ọ kí ó yé ọ kí o sì dúró ní ipò rẹ nítorí pé ìwọ lè rán mi sí nísinsìnyí nígbà tí òun ti sọ̀rọ̀ báyìí fún mi mo dì dúró dúró ní ìwárìrì nígbà náà ni ó wí fún mi pé má bẹ̀rù dáníẹ́lì láti ọjọ́ kìíní tí ìwọ ti fi àyà rẹ sí láti mọ òye tí ìwọ sì ń pọ́n ara rẹ lójú níwájú ọlọ́run rẹ a gbọ́ ọ̀rọ̀ rẹ èmi sì wà nítorí ọ̀rọ̀ rẹ ṣùgbọ́n balógun ìjọba páàsíà ni dè mí lé ọjọ́ mọ́kànlélógún ṣùgbọ́n wò ó máíkẹ́lì ọ̀kan nínú àwọn olórí balógun wá láti ràn mí lọ́wọ́ èmi sì di ipò mi mú lọ́dọ̀ àwọn ọba Páṣíà ǹjẹ́ nísinsìnyí mo dé láti mú ọ mòye ohun tí yóò bá àwọn ènìyàn rẹ ní ìkẹyìn ọjọ́ nítorí tí ọjọ́ púpọ̀ ni ìran náà ṣe nígbà tí ó sì ti sọ irú ọ̀rọ̀ báyìí fún mi tán mo dojúkọ ilẹ̀ mo sì yadi sì wò ó ẹnìkan tí jíjọ rẹ̀ dàbí ti àwọn ọmọ ènìyàn fi ọwọ́ kan ìtè mi nígbà náà ni mo ya ẹnu mi mo sì fọhùn mo sì wí fún ẹni tí ó dúró tì mí pé olúwa mi ní ti ìran náà ìrora mi padà sínú mi èmi kò sì lágbára mọ́ nítorí pé báwo ni ọmọ ọ̀dọ̀ olúwa mi yìí yóò ti ṣe lè bá olúwa mi yìí sọ̀rọ̀ ṣùgbọ́n bí ó ṣe tèmi ni lójú kan náà agbára kò kù nínú mi bẹ́ẹ̀ ni kò sì kù èémí nínú mi nígbà náà ni ẹnìkan tí ó ní àwòrán ènìyàn wá ó sì tún fi ọwọ́ tọ́ mi ó sì mú mi lára le ó sì wí pé ìwọ ọkùnrin olùfẹ́ gidigidi má bẹ̀rù àlàáfíà ni fún ọ mú ara le àní mú ara le nígbà tí òun bá mi sọ̀rọ̀ a sì mú mi lára le mo sì wí pé kí olúwa mi kí ó máa sọ̀rọ̀ nítorí tí ìwọ ti mú mi lára le nígbà náà ni ó wí pé ìwọ a mọ ìdí ohun tí mo tọ̀ ọ́ wá sí nísinsìnyí li èmi ò sì yí padà lọ ibà balógun Páásíà jà nígbà tí èmi bá sì jáde lọ kíyèsí balógun Hélénì yóò wá ṣùgbọ́n èmi ò fi èyí tí a kọ sínú ìwé òtítọ́ hàn ọ́ kò sì sí ẹni tí ó ràn mí lọ́wọ́ sí àwọn wọ̀nyí bí kò ṣe Máíkẹ́lì balógun yín